kò sí sí tí ò ṣe é mú wà fà ọ̀rọ̀ wa bí ọ̀rọ̀ lọ́ọ̀yà ni tàbí bí ọ̀rọ̀ ọlọ́pàá níyàn bá jí báírò tó ọlọ́pàá sí àǹkẹ́ báírò ló jí elówó ń ta báírò kò wọ́n naira títí lásìkò yìí. àyí now ǹjẹ́ àmọ̀kọ́ ọlọ́pàá lè tí ó ní bóun ò dé kóòtù òun ò ní tú ẹni sílẹ̀ torí pé ó jí báírò yóò sì gbóǹtì ń lọ sí kóòtù lórí báírò ok wọ́n wá ní ẹnìkan ó jí one million the same ọlọ́pàá yìí kan náà ní àá sọ pé ẹja ṣẹ́tù kìíní. ọlọ́pàá ó gbé kéèsì ìpànìyàn yóò yanjú ẹ̀ ní police station tó involve ìpànìyàn yóò parí ẹ̀ ní police station yóò sì gbé kéèsì ìpànìyàn míì yóò gbèdé kóòtù the same ọ̀ràn ló fi já sí wípé hmm, ẹ̀yin tẹ́ a bá ń gbọ́rọ̀ ẹnu wa ẹ máa fi yèdè nú o kì í sí gbogbo àfáà ní èéfi tiẹ̀ kún kì í sí gbogbo àfáà ní èsì kíni ní èéfi tiẹ̀ kún a kàn mọ bára wa sọ̀rọ̀ pé ẹjá wa náà mọ yiri ara wa wò torí káwa kọ́la ni tá à ń sọ ọlọ́run ló tọba ti wá mú un lé ju bọ́lọ̀ ń ṣe mú un lé lọ ìwọ́gbọ́n kábùkù bọ́lọ̀ ń bá mọ́rọ̀ lé tọ́ ọ bá dẹ̀ ẹ́ òwò náà tàbùkù torí pé o ti gbàbọ̀dé nìyẹn o ti gbàbọ̀dé nítorí náà èmi ẹ fẹ́ gbàbọ̀dé tó o bá rí mi tí mo bá mú ọ̀rọ̀ le ah ó le ni o ó le ni tí n bá sì ń dé ọ̀rọ̀ wàláì ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ ni àwọn kan lórí social media wọ́n wọ́n gbé àwọn ọ̀rọ̀ mi kan ka orí pé mo kórìíra ẹnìkan látara pípe onítọ̀hún sí àkíyèsí ó padà wá ń hàn sáwọn náà pé bá a bá ju ọ̀bẹ lẹ̀ ibi pẹlẹbẹ ní mọ̀fìdílẹ̀ pẹ́yìn sí àṣejù kí mo fẹ́ ṣàṣejù sí i kì í ṣe pé o ní nǹkan kan lọ́wọ́ tí mò ń bẹ lọ́n pé kọ́lọ̀ ń bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ ní dáadáa kì í ṣe pé o ní nǹkan kan lọ́wọ́ ní dáadáa tí mo máa sọ pé ah, ọlọ́run èmi ló yẹ kó o gbé kinní yìí fún kì í ṣe lágbájá mi ò gbogbo ohun tẹ́yìn kàkún èmi ò kàkún gbogbo ohun tẹ́yìn kàkún mi ò kàkún so tó o bá gbọ́ pé mo sọ̀rọ̀ tó jẹ mọ́ ọ kì í ṣe pé mo fi ń bínú rẹ̀ bí mo ṣe rí i pé ó ṣe yẹ kí n sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ mo sì sọ àgbọ̀rọ̀ mi bí mo ṣe rí kó sì yẹ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú connection mi àti ẹ̀ connection gbẹgbẹ ẹgbẹ kan mi ò wọ after connection oníbèrè wa ń béèrè béèrè pé ẹ dákun àfáà tí yẹn lè pe sàbẹ́ńtọ́ọ̀gì kéèyàn sọ pé òun tó ń jẹ́ tọ́ọ̀gì yìí o. òun rẹ́ni fi jọ o àwọn sàbẹ́ náà táùtù ni wọn tẹ́lẹ̀ o tọ́ọ̀gì ni wọn tẹ́lẹ̀ o nítorí tọ̀hún bí mi léèrè nu ní nǹkan tí mo tó sọ àwọn béèrè kan bẹ lórí social media tó ga sí pé well wà alam but ohun tó hàn ní ọ̀rọ̀ ni pé àníyàn wọn ò dáa. ẹ̀gbọ́n ohun tó hàn ní ọ̀rọ̀ wọn lórí ìbéèrè wọn ni pé wọ́n fẹ́ fi ìbéèrè wọn dá wàhálà alẹ́ ni. tẹ́mbà ti wá rí i pé àárín àáfàá méjì kan ò gún régé ohun tá àáfàá kan bá wá sọ táwọn gan mọ̀ pé kínní yóò wulẹ̀ dá o àwọn gan mọ̀ dájọ́ rẹ o wọ́n mọ̀ dájọ́ rẹ o wọ́n tún wá gbé wá bá àáfàá tẹ́ mọ̀ pé àárín wọn jọ gún un kóńtì lè fi ìbínú kó lè fi sọ ọ̀rọ̀ òun kó lè lé ju bó ṣe yẹ lọ. ṣùgbọ́n alihamudulilayi aláwọ̀ ti sànú èmi ó ti yé ọ aláwọ̀ ṣe kí ni ó ti sànú mi. nǹkan dáhùn béèrè rẹ bó ṣe yẹ àti bó ṣe tọ́ èsì ẹ̀ náà wà rèé màá dá ọ padà sórí ọ̀rọ̀ kan tí mo sọ nínú àwọn ọ̀rọ̀ yẹn náà ni bóyá nínú awuyewuye láàrin àwa alùsùnà ni mo ti sọ ni o yes nínú ẹ̀ mo ti sọ mo sọ pé ìdá àkàtọ́ á àlèmúsìlìhù ìdá àkàtọ́ á àlèmúsìlìhù yẹ̀dùlù àlá anna lilikamali anna likamala lillah ìdá àtọ̀á alimuslim alátúnṣe alátúnṣe tó fẹ́ tún nǹkan ṣe àwọn kan ti balẹ̀ jẹ́ àwọn kan ti balẹ̀ jẹ́ wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe bídíà wọ́n ń ṣèranù wọ́n láwọn ń ṣẹ̀sìn ẹnìkan wá dìde ọfẹ́ tú wọn ṣe ọfẹ́ tú wọn ṣe pé à ẹ má ṣe bọ́ mọ́ ẹ má ṣe bídíà mọ́ in the process kó fẹ́ tú wọn ṣe òun náà bá lọ ṣe mistake sẹ́ǹgẹ́tì tí mo sọ yìí àwọn kan balẹ̀ jẹ́ wọ́n sì ń bàjẹ́ lọ ẹnìkan wá dìde pé ẹ má balẹ̀ jẹ́ mọ́ ẹ bọ̀ lélẹ́yìí bídíà lélẹ́yìí ṣíríkù lélẹ́yìí in the process ìkọ́fẹ́ tún wọn ṣe yẹn òun náà bá lọ ṣe kí ni ó bá lọ ṣe mistake irú mistake wo mistake kíyàn lo inappropriate word in the context inappropriate word in the context ó lọ lo ọ̀rọ̀ tí ò yẹ kó lò nínú agbo ọ̀rọ̀ tàbọ̀ fẹ́ pe ọ̀rọ̀ jáde ọká lòlò pe ọ̀rọ̀ jáde ó ṣe mistake pe ọ̀rọ̀ jáde ìlà àkàtọ̀ á alimuslihu nígbà tí alátúnṣe tó bá ṣe mistake gbogbo èèyàn rí pé alátúnṣe ni tó fẹ́ tún nǹkan ṣe ni kò sínú àwọn tó fẹ́ ba nǹkan jẹ́ ṣùgbọ́n in the course of ìṣàtúnṣe rẹ̀ ló bá lo èdè kan tí òye ó lò èdè tó rùn létí èdè tó kásí pé tá a bá ti gbọ́ a pè ní derogatory language derogatory language èdè abúnikù èdè abúnikù ló jẹ́ ká sọ pé sàbẹ̀ kan get out confirmed pé à sọ́ọ̀mọ̀ pé ìtagan náà ni àwọn sàbẹ̀ ni ìtagan ni wúmọ́rù ìtàlọ́ ní kinní kan that is slip of tongue àti sọ̀rọ̀ ni ṣùgbọ́n tọ́rọ̀ ẹ̀ jáde lẹ́nu rẹ̀ ẹni tó fẹ́ tú ìbàjẹ́ ṣe ni ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ńbẹ̀ ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ńbẹ̀ ni pé anali kamal lila ẹ̀kọ́ tí ọgbọ́dọ̀ kọ́ńbẹ̀ nù. No ìyẹn ni pé gbogbo tí ń jẹ́ pípé ti aláwo ni ká tún nǹkan ṣe kọ́ mọ̀ ní ẹ̀rọ mú rárá mọ́ aláwo nìkan ló ní kò sí fún wa. Ah, ǹjẹ́ ẹgbọ́n tí mo sọ yìí yé ẹnìkan fẹ́ tún nǹkan táwọn kan ń bà jẹ́ ṣe in the process fẹ́ tún nǹkan yìí ṣe lọ́ba lo wrong word ó lo inappropriate word kíyàn sọ pé àwọn sọ̀hábà wọ́n bẹ nínú ẹni tó le tí ò gbàgbẹ̀rẹ́ tẹ́nìkan kò lè dún màhúrúmàhúrú mọ́ bẹ́ẹ̀mi náà ṣe lé yìí haza munasibun ìyẹn wà appropriate ju kọ́ wa lo ọ̀rọ̀ tó wà derogatory ọ̀rọ̀ abúnikù pé a tọ́jú lèmi confam tọ́ọ̀gì ni mí confam táùtù ni mí kódà umaru náà táùtù ni kódà kìíní kan náà táùtù ni derogatory language ni yẹn ṣùgbọ́n àní ti torí ọ̀rọ̀ yẹn táwa níṣẹ́ ti rí báyìí ó pa àwọn sàdé táùtù o ó pè wọ́n ń tọ́ọ̀gì o ó pè wọ́n níta o tó sọ bẹ́ẹ̀ ọ̀gbádùn. Oh, lianahu muslihu alátúnṣe ni alátúnṣe ni ọlọ́run bá máa fi yẹ̀dá pé kódà wàyí ń kún tà mùsùlì hàn kódà bó o jẹ́ mùsùlìhù tó jẹ́ mùsùlìhù dín tó jẹ́ alátúnṣe ẹ̀sìn láàbùdà mìíràn nìkàtọ̀ kò sí ni ó ṣe mistake ta ló fi jọ sọ ọfẹ jọ ọlọ́run torí Allah nìkan ní kí n ṣe kí ni ó ní kí n ṣe mistake ó ṣe mistake but mistake rẹ yẹn òun kọ́ la máa capitalize. ẹ jẹ́ àdó di nẹ́tíwọ̀kì o. now mistake tí alátúnṣe bá ṣe ó ń túmọ̀ sí pé Allah nìkan ló ní pípé yóò bẹ́ẹ̀ nu àṣìṣe tí alátúnṣe tó bá ṣe ó ń túmọ̀ sí pé kí ni Allah nìkan ló ní pípé so ló fi já sí wípé gbogbo àwọn àfọ àwa pátápátá gbogbo pátápátá tábà ń ka tírà wọn a máa ń rí bí kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe mistake káwa gbé sáàmọ̀dù mistake ń bọ̀ ta ọmọ tó ń ṣe nù èèyàn kọ ojú ewé mẹ́wàá nínú ojú ewé kan ní láì kan ó wá lo ọ̀rọ̀ tí òye ó lò a sì mọ̀ pé ẹni ire ni alátúnṣe ẹ̀sìn ni ọwọ́ ibi tó ti wá ṣe mistake yẹn ọwọ́ á sọ di tọ́píìkì fàgbáyé aláburú ni ọ́ aláburú ni ọ́ dípò kó o kó ń tò ń ṣàkíyèsí dípò kó o bá tún ṣe pé táàtù tẹ́ni lò láàrin yìí ó wà inappropriate o àwọn sọ̀hábà lé ní o ara ẹni tó lé nù wọn o ó parí ní ìdàkejì ìdá àkàtọ̀ a alimufsid ìdá àkàtọ̀ a alimufsid yẹ̀dúlù aláàdánlọ́ha láàyéhádí àlìkáwùmá azọ́ọ̀lìmí ẹni tó fẹ́ bà nǹkan jẹ́ àfẹ́ ẹlẹ́bọ ara àwọn mùsùlùmí àfọ oníbídíà ara àwọn mùsùlùmí ni òun náà wá ń ba nǹkan jẹ́ lọ́wọ́ ok ó ń ba nǹkan jẹ́ lọ́wọ́ ó sì ti ní bí ó ti máa ba nǹkan jẹ́ in the process kó ń ba nǹkan jẹ́ lọ́wọ́ tó lọ ṣe mistake ó wulẹ̀ ń ba nǹkan jẹ́ lọ́wọ́ ni in the process pé ń ba nǹkan jẹ́ lọ́wọ́ ó tún ṣe kí ni ó tún ṣe mistake ìyẹn ń túmọ̀ sí pé ọlọ́run ọba o kì í tọ́ alábòsí kì í tọ́ sọ́nà ìtumọ̀ ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí mufsidu yẹn tí ń ba nǹkan jẹ́ lọ́wọ́ ó tún wá lọ ṣe mistake ok ìyẹn ń túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala kì í tọ́ alábòsí kì í tọ́ sọ́nà jẹ́ fún ọ kan kí oníbídíà kan kó fẹ́ fi bídíà sàlátùlì fàátì rinlẹ̀ fàyè kó wá ní sàlátùlì fàátì yìí o ó dáa o ó dáa ju kùránì lọ o ó dáa ju orin lọ o ó ṣe gbá o ó ṣàwo o kó wá ní àwọn kan tó ń dá akọ kan ń pè ní sàlátù Ibrahimiyya sàlátù Ibrahimiyya sàlátù Ibrahimiyya ṣé onísọ̀rọ̀ kìí ṣe mi o ó wá ní ṣé àlámọ̀ sọ́lí. àlá àlì àlá ẹ kó ṣe mi sẹ́gbàá o dípò sọ́lẹ̀ àlá Muhammadin ó tún wá lọ yọ Muhammadu kó ń bẹ́ẹ̀ ó tún wá lọ fi ali kún mistake nínú mistake ó ṣe mistake nínú kó balẹ̀ jẹ́ ọlọ́run ò ní jẹ́ kó rí yà yẹn ọba kì í tọ́ ìtọ́sọ́nà bọ́fẹ́ kan tó da yóò sì ká ó sì mọ̀ ká so ti yé bá nísìn so ìṣe mistake òbílẹ̀ jẹ́ àmì ni bọ́lọ́wọ́n bá ti yí tọ́ alábòyìsọ́nà ìṣe mistake alátúnṣe àmì ni pípé pípé ti Allah nìkan ní ṣe that is the formula tí wàá dìmú so ẹni yìí tó sọ̀rọ̀ yìí pé ẹ òun táàtù lòun ìta lòun kíní kan lòun ìdá lòun ìyẹn ní àná rẹ̀ lónìí mi ò rò pé ń ṣe tọ́ọ̀gì mọ́ mi ò rò pé ń ṣe tọ́ọ̀gì mọ́ ok òun náà gbọ́dọ̀ tiẹ̀ máa lọ sórí mọ́ nìsín now wọ́n wá mú ẹ̀rí wá lọ́wọ́ ní nínú àwọn sàbẹ̀ gan táàtù ń bẹ́nu wọn ìta ń bẹ́nu wọn ń bẹ́nu wọn lẹ́yìn yẹn bá gbọ́yùn ẹ wá lọ kọ́ọ̀sì ibẹ̀ yẹn jáde lẹ bá pariwo wípé ó bá wọn ló kọjá ó pè wọn ta òtù ó pè wọn níta the same thing ó ṣẹlẹ̀ pẹ̀lú àfáà mi tí wọ́n ń ròyìn Abu Huraira wọn bá ní Abu Huraira ńgbà tí ń kẹ́kọ̀ọ́ báyìí lórí báyìí lórí báyìí lórí bí àwọn rí ah! gbà àfáàsù náà ẹ pé àbú rẹ́rà ní àlèmọ́jìrì torí pé ìtumọ̀ àlèmọ́jìrì ti pín sí méjì nínú làkàyàwó èèyàn ìtumọ̀ àlèmọ́jìrì kan ó dáa ó nípìlẹ̀ ìtumọ̀ àlèmọ́jìrì kan tí ò dáa mọ́ òun ni tòde òní ìyẹn ló gbé sórí díẹ̀ ọba fẹ́ fún àfáà yẹn ní ọkọ̀ burúkú pé ẹ wo àfáà ńlá ó pe ní àlèmọ́jìrì alágbe ló ń jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ tiẹ̀ tó fúnnu káti ẹ̀ sọ pé ìtumọ̀ alágbe ní bẹ fálùmọ́jírì ká sọ pé ìtumọ̀ atọrọjẹ ní bẹ fún àlùmọ́jírì ẹ jẹ́ ká wo ìǹtẹ́nìyẹn ń sọ lọ́wọ́ ó fẹ́ tún nǹkan ṣe ni àbọ̀ fẹ́ bà nǹkan jẹ́ ó fẹ́ tún nǹkan ṣe ni ìǹdíkọ́sì kó fẹ́ tún nǹkan ṣe ó wá lọ mú àkàwé wá lọ́ba lọ mú wrong kágbà bẹ́ẹ̀ wrong and inappropriate àkàwé ọwọ́ amúwá ìyẹn ò bá ń tó sọ jẹ́ ìyẹn ò bá jẹ́ ìyẹn fi hàn wá wípé kò sí bó ṣe lè dáa tó kò sí bó ṣe lè gbọ́n tó tí àṣìṣe ò ní tọ̀dọ̀ rẹ wá àfi tó bá sọ pé ọlọ́ọ̀ni ọlọ́kù èyí sì sọ ọlọ́run mo rò pé gbọ́rọ̀ mi yé ìyẹn náà ní máa fà á tó fi ká sí pé àwa tá a ti mọ pàtàkì irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwa tá a jẹ́ òǹkọ̀wé sọ́dọ̀ àwọn tí ń sọ̀rọ̀ ìyẹn kéré àwa tá a jẹ́ òǹkọ̀wé ní tiwa lágbára ọmọ rísìn àwa tá à ń sọ̀rọ̀ sínú atẹ́gùn báyìí tàbá ti kọ́kọ́ sọ ọ́ níjókòó làkẹ́yìn wa lè sọ padà bóyá nẹ́tíwọ̀kì ló ń gbà náà nẹ́tíwọ̀kì yóò tún padà wá pé ah ní tí mo sọ ohun ọ̀rọ̀ mi tún dáa jù lọ lójú ẹsẹ̀ níjókòó náà á ti yí padà tó ń wí òrí báwọn ètò kọ́kọ́ ti sọ ohun ó ti tẹ̀ bọ́ta ó ti bá títẹ̀ jáde nígbà tó bá di pé bá ń kà á lọ táwọn èèyàn bá ń kà á lọ nípa ni ah ọ̀rọ̀ tí wọ́n lò láàrin yìí ó wà nínú appropriate ni ọba kọ́ọ̀lù fún kí ni edition ló fi já sí pé láàrin sọ̀rọ̀ àti òǹkọtíra òǹkọtíra ó ní agbára ní agbára gan ni o ó lágbára gan ni o níwé tá a bá fọwọ́ kọ láàfin ní yé máa yiri ẹ̀ wò torí pé àìsọ lọ́hùn àkọ́n tó pé ọkọ̀ ọtúmọ̀ kùránì ó ṣe mistake ń bẹ̀ dáàpẹ́ tó lè túmọ̀ àlùkùránì. tí ò ní ṣe mistake ń bẹ̀ dákọ̀ rẹ̀ èmi ò mọ̀ ń tọ́ àfihàn lọ́wọ́ wàá dákọ̀ rẹ̀ bóyá àfa àti ẹni kò jẹ́ ká mọ̀. so ọmọ fi kẹ́sìkà àwọn àfa wa wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ parí wọ́n ní tá a bá gbọ́ pé àfa kan ó sọ ní tí ò dáa ẹ jẹ́ ká wo odidi àfa yẹn tí àfa mùsùlùmí ni tí àfa tó qualify tá a lè pè ní muslihu díìnì ni ṣé àfáà tó fẹ́ mọ tó ẹ̀sìn ṣe ni tàbí àfáà tó kọ́lífàì tá a lè pè ní mufsidu díìnì ni ṣé àfáà ẹ̀bẹ̀sìn jẹ́ ni tí ọ̀rọ̀ àṣìṣe bá ti ọ̀dọ̀ muslihu díìnì kìí ṣe muslihu díìnì tí ń kọrin mò ń sọ o sọ ti gbọ́ àtẹ̀sìn ṣe ṣé àfa àtẹ̀sìnṣe ni tó bá dásí pé ọ̀rọ̀ àṣìṣe yẹn bá tẹnu àtẹ̀sìnṣe ẹ̀sìn jáde mọ́ capitalize lé lórí mọ́ mọ́ gbé káàkiri mọ́ kọ́ tiẹ̀ jáde gbogbo èyí tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ wojú rí ọlọ́run ṣé ẹ fẹ́ sọ wá di Mr Perfect ni ẹ fẹ́ sọ wá di Mr Perfect kò sẹ́nìkan tó perfect àfi Allah subhanahu wa ta'ala ṣé ẹ wá rí ẹni wá sọ pé ẹ ẹ ṣe ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ṣé ó ti já ní ẹ ṣe ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bàbá nìyáàsì ẹ ṣe ṣe bẹ́ẹ̀ bàbá kinní kan ọ. ọfẹ máa fi òdodo àti irọ́ wéra wọn kò jọra wọn bá àtàkò jọra wọn a máa fi ọ̀rọ̀ ibùnú tèmíyà a máa fi máa wé àṣìṣe ibùnú tèmíyà àbí àṣìṣe muhammadu abdulwahab àbí àṣìṣe baba sheikh ibùnú baz àbí àṣìṣe alibani, ọwá lérò pa lè fi wébi irú bàbá ṣé Tìjàní à àwọn wulẹ̀ wá bẹ́sìn jẹ́ ni wọ́n wá bẹ̀ẹ̀sìn jẹ́ ni ibi tó sì ti mọ̀ bẹ́ẹ̀ rè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ tí ó Tìjàní ló ti bẹ̀sìn jẹ́ ló ló ń pàdé ànábì lójú ayé èwo nínú àwọn àfáà tó ń dákọ̀ ohun bíi sheikh bunubas bíi sheikh fauzan bíi sheikh ah, alimunajid bíi sheikh tebulu tẹ̀míyà àwọn tó ti lọ́nu tó ti lọ́lọ́lọ́ nìyẹn abdul wahab ewonu wọn lóde lọ sọ pé ìjíǹkì tí mo jí o mọkànlá ni wọ́n sí mi gbọ́nbó abàní salamu aleykum ya ibn taymiya ya muhammad abdul wahab ewonu wọn lọ sọ bẹ́ẹ̀ ẹnìkan jíjì ń jì láti bẹ̀sìn jẹ ó tún wá ń ṣe mistake ẹnìkan jíjì jì láti ṣe àná àwa rí mistake ní ọ̀rọ̀ yẹ sọ ọ̀rẹ́ tó fẹ́ sẹ́tì ṣe yẹn òun ó fi hàn pé ẹ̀dá ò pé àlá pé sọ ọ̀rẹ́ ètò fẹ́ bẹ̀sìn tó tún wá ṣe mistake lórí ìbẹ̀sìnjẹ rẹ̀ yẹn ìyẹn ń túmọ̀ sí pé ọlọ́run ò ní fi mọ̀nà so ó ti ṣe bàbá so ká mọ́ lérò pé mi ń bóun jà kí ni mo fẹ́ bá náà tó fi adìjà ẹ́ sọ́wọ́ ẹni tí gba ìwé àdìjà náà ní tó fi adìjà tàbákan ti ń pèrè wá sákìyèsí ẹ̀jẹ̀ àmọ́ gbọ́ràn ẹ mọ̀jẹ̀ àmọ́ tìràn mọ́ nǹkan míì ẹ̀ ń lára mi ni ẹ̀ ń bínú mi ni ó ń ṣe gbákan ni kí ló ní tẹ́nìkan ò ní irú ẹ̀ ọlọ́run sì wá ṣe mí ní àfáà tí máa ń káàkiri ilé olówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ dábàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ ń káàkiri ilé olówó ni ọ̀gbọ́n táyì ṣe tó kù ní nípa mi ó ní wọ ọmọ àǹtí mi kírù mi sì wà báyìí kó mọ̀mọ́ wá bá mi mo sì fún lésì pé kí ni wàá mọ bá yín sí náà ẹ sọ nǹkan tí ó yẹ kí n wá mọ bá yín sí tó bá jẹ́ ti ẹ̀kọ́ ẹ̀sìn ni kò sẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí mo lè wá kọ́ lọ́dọ̀ yín tó sì jẹ́ ti owó ni Ah ọlọ́run ní ṣe mílẹ̀ tí ọmọ tòṣíwájú ilé olówó ọ̀rọ̀ yẹn bàbá ìmọ̀mù àná wọ́n dì mú tí wọ́n kú láyé ni pé àwọn ti ń rí àfáà tó láyọ̀ ọkàn á ọ̀kan ni arákùnrin jẹ́ ọ̀kan lárákùnrin jẹ́ so nígbà tí eh, nígbà tí ayé òní ọ̀wá rí báwọn ní ìsì àmọ́ abẹ́ náà pé kó bàjẹ́ fún ọ. bí n bá tiẹ̀ rówó bí n bá rówó lọ́dọ̀ rẹ àwọn kan ń bẹ lábẹ́ ọ̀dọ̀ tí wọ́n ń jẹ ti bàjẹ́ fún ọ ó ti kó báwọn yòókù náà so gbọ́nà lara yẹ ká pèrè àwọn sákìyèsí á ṣe kí ni ìwé ẹni tó rí o jẹ́ o ò lè mọ́ mi o kò sí kò sí lè ṣe fún mi ìgbà tí so ẹja máa gbọ́ra wa yé tá a bá pera wa sí àkíyèsí ó ti yé bá nísìn so nítorí náà àṣìṣe tí alátúnṣe ẹ̀sìn bá ṣe ó fi hàn pé kò sẹ́ni tó pé àfi àlọ́ o àṣìṣe tí abẹ̀sìnjẹ́ bá ṣe ó ń túmọ̀ sí pé ọlọ́run kì í fi alábòsí mọ́nà bó ṣe jẹ́nu Allah fi wá sí kòǹgẹ́ dáadáa subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha ila anta astaghfiruka wa atubu ilayk